وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قسم الله وبارك له فكنا أفي يمين مولي لقلقه أترى مولي أشفوا a sọ̀rọ̀ ìfẹ́ àti ìjẹ́ tó pọ̀ fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ọlọ́run bá subhanahu wa ta'ala ti yóò bá wa tẹ́ kó bá kẹ́ gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àdúgbò àti àtẹ̀lé ìlànà wọn. ẹ̀yìn ẹrú sí ọlọ́run bá eléyìí ní al-jum'atu al-akhira fi shahri eléyìí ni jọmọ àgbẹ̀yìn nínú oṣù olùkọ́ńdà tí olùkẹ́yìdà sí àwà yìí nígbà tí yóò bá fi di jọmọ àmì àti bọ́ títí oṣù olùkẹ́yìdà pẹ̀lú ìyọ̀nda náà fẹ́ràn wà sánà sáárà kò jẹ́ kó bá ẹnì kọ̀ọ̀kan aláyé kó ti bá wa lónìí dáadáa. wọ́n ní àwọn ojúṣe wa tí a gbọ́dọ̀ mọ̀ láwọn àsìkò yìí gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn ojúṣe wa nínú al-ashru al nùsá àríbẹ̀lẹ̀ ìjà àwọn mẹ́wàá àkọ́kọ́ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ló wà nù bẹ̀lẹ̀ ìjà torí pé ní àwọn ọjọ́ tí ọlọ́run bá pàánù àpàálá tí ó ní bẹ̀lẹ̀ ni àwọn ọjọ́ tí ó jẹ́ ọjọ́ yìí ni ọlọ́run bọ́ bá a lè ṣe ọlọ́run tó fún wa nínú alukur'an kẹrin ọlọ́run ni wà alifájẹ ọlọ́run múra pẹ̀lú alifájẹ. ìyẹn ni pé àsìkò àárọ̀ nígbà tí àlùfáàjà rí bá yọ wàhálà yáàlì ní àṣẹ bákan náà ọlọ́run tó bọ́ra pẹ̀lú àwọn ọjọ́ mẹ́wàá kan yìí pé ní tí ọlọ́run ọba ọba àlejò ọlọ́ba fi kẹ̀kẹ́ bọ́ra nínú àwọn ẹ̀dá ẹ̀ ọlọ́run ọba ní ti àwọn nǹkan nǹkan pàtàkì lọ́dọ̀ ọlọ́run làyáàlì nàájì ọjọ́ mẹ́wàá àwọn afọ́nifẹ́fẹ́r tí è tẹ̀yọ ọ̀kama wọ́n ní àlàyáàlù làájì tí ó wà nínú àyà ìhó náà ní àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ inú ìlẹ̀fíjà ti fi oṣù ẹlẹ́ẹ̀kejìlá ní oṣù ojú ọ̀run gbogbo nǹkan ní bẹ́ẹ̀ náà ló àwọn ọjọ́ tá ń lò náà bẹ́ẹ̀ lódórí àwọn òru tá ń lò àwọn òru iná ìran lọ́lá jọra wọn lọ aláwọn òru tó lọ́lá jù òun náà ni àlàáṣọrọ àwáhìr ní ṣáàrì Ramadan nínú àwọn òru tó lọ́lá jù nínú àwọn òru tá ń lò ní àwọn ọjọ́ ayé wa òun náà ni àwọn òru gbẹ̀yìn mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan ṣùgbọ́n nínú àwọn ọjọ́ ọjọ́ ọ̀sán tá ń lò láàrin ọdún kan àwọn èyí tó lọ́lá jù mẹ́ òun náà ni al-ashrul awa'il min shari dhil-hijja àwọn ọjọ́ ojú ọ̀sán ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhil-hijja ti ṣe oṣù kejìlá oṣù tó ọ̀run torí pé àwọn nǹkan ńláńlá àwọn àmì ẹ̀sìn ọlọ́run wa sọ àwọn àwọn àtàlá òbí sáwọn ọjọ́ yìí nínú ọjọ́ mẹ́wàá yìí láàrin a àrọ̀fà ọjọ́ àrọ̀fà inú ọjọ́ mẹ́wàá yìí láàrin yawma nahar tàbí sí ìdìl adha ọjọ́ ọdún iléyà ya náà làwọn ọjọ́ mẹ́wàá yìí ló jẹ́ pàtàkì lójú àwọn ọjọ́ tí ó lọ òun náà làwọn kó sí mẹ́rin sí nsìn márùn àtiwọnú mẹ́rin márùn àtiwọnú kí tó wá náà tí ó yẹ ká mọ̀ nínú àwọn ọjọ́ yìí torí pọ́jọ́ abíyí ní ọjọ́ tọ́nà ọba sọ́nà wa tààlà tí ó gbéga ní nínú àwọn ojúṣe wa ó yẹ ká mọ̀ òun náà ní ká kún fún ìṣe olóore kẹ́bí ṣe wá nu hadith abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma ó ní àmì bá mọ̀ṣọ́rọ̀ sọ́lá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ́pẹ́ máa ń rìn ìyàwó mi kò sí ìjọ kan nínú àwọn ọjọ́ tá à ń lò láyé العمل الصالح فيها ما من أيام ni kò sáwọn ọjọ́ kan tó أحب إلى الله من هذه الأيام àhábá ìlànlọ́ọ̀hì min avil àyà kò sáwọn ọjọ́ kan ti ṣe eré tí ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ tó káàṣe ní jọ́ mẹ́wàá àkọ́kọ́ ọdún ìgbẹ́jà yìí yẹ gbogbo ọjọ́ tó ń ṣiṣẹ́ sáǹsà àwọn ẹṣẹ́ eré fọ́nà ọ̀bọ̀bà àdìsọ́lá èyí tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù oyin tá a bá ṣe lọ́sàn-án ọjọ́ ìjà àwọn mẹ́wàá tó bẹ̀rẹ̀ rẹ̀. àwọn bàbá wa bí àná ìpè yá Rasulullah èrè oníṣẹ́ ọlọ́run wà láti jihadu fi sabilillah kájà tó fojú ọ̀nà ẹ̀tọ́ lọ́nkọ́. títẹ̀ bàbá mi bẹ̀rẹ̀ lẹ́yìn mọ̀ pé ogun jíjà nítorí ládàá tó pọ̀ ní torí pé ẹni tó fi ẹ̀mí ara rẹ̀ lẹ̀ tó fi dúkìá ara rẹ̀ lẹ̀ tó fi lélẹ̀ tó fọ́nà lẹ̀ torí tọ́lọ́ tí ó sì mọ̀ bóyá ó padà bọ̀ mọ́ nítorí lágbára ló ṣe. àwọn bàbá wa sọ pé ní iṣẹ́ tá a bá ṣe ní jọ́bì tẹ ní kò lọ́lá tó ìbá ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ ìbílẹ̀ ìjà yìí tó yẹ kó jihad wa ní kọ́ ànábì ní wàhálà lè jihad fi sabilillah kódà kéèyàn ṣe láwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù tẹ̀lẹ́síjà anabi ní ilà rọ́jòló ayàtẹ̀yàn tán ní ládàá tẹ́tẹ́ lórí ju iṣẹ́ tí yẹn ṣe ní oṣù tẹ̀lẹ́síjà lọ èèyàn náà ó kharaja bi nafsihi wa malihi tó jáde lọ jagun ó gbogbo ohun gẹ́gẹ́ lọ fúnra rẹ̀ gbogbo tó wá nírí property ló tó kó gbogbo owó ẹ̀ falamu yẹ́rìí jẹ́ ìdálíkà bìṣẹ́yìí nígbà tí ó dé kò padà wá lé òun lọ sí gbogbo nǹkan rẹ̀ lọ sí kò tán síbẹ̀ irú ẹni bẹ́ẹ̀ la lè ní ládàá rẹ̀ tó ẹni tó ṣiṣẹ́ olóore nínú bẹ̀rẹ̀ ọdún ìṣíjà eléyìí yọ pé ní ìdónímọ̀ṣe olóore nínú àwọn àsìkò yìí níta nífẹ̀ẹ́ ni ọdún ìṣíjà bá ti wọlé láti mọ̀ pé àti orí oṣù àti wọnú ọdún ìṣíjà mẹ́wàá àkọ́kọ́ àádùn ní máa ṣe olóore dáadáa láti máa ṣe àbẹ̀rẹ̀ pé iṣẹ́ wo làá máa ṣe lásìkò yìí ẹni kò sí ìkẹ̀kẹ́ tó gbé wá níyànà ọ̀tọ̀ pé iṣẹ́ tá à ń ṣe tó yàtọ̀ sí tá à ń ṣe láwọn ọjọ́ yòókù náà àyípé tá à ń ṣe tẹ́lẹ̀ náà làá máa ṣe ṣùgbọ́n àtúndún ní mọ́ni táwọn sọ sẹ́ẹ̀rẹ́ èyí tá àkọ́kọ́ gbájúmọ́ òun náà ní alfarọ́ọ̀nì àwọn nǹkan tọ́lọ́ ń ṣe lọ́rùn yẹn fún wa ẹbí tí wọ́n náà lè hadith al-qudus tí anábì ní ọlọ́ọ̀bọ̀ ọba àlejò ọlá ní wà máa tàkọ́ rọ́bà ìlẹ́yà àbù ẹ̀rú òní fi nǹkan kan tó mọ́ mi àhábà ìlẹ́yà mímọ sàrọ́ tó àlẹ́ yìí kò sí nǹkan tẹ́rù lè fi túmọ̀ mi tí mo nífẹ̀ẹ́ tó nǹkan ọ̀ràn yẹn sára ló ká máa ni àwọn tọ́lọ̀ ń ṣe lọ́rùn wa ìrọ̀ ọ̀ràn yẹn lọ́wọ́ wa bábà ti lásìkò rẹ̀ kí ìdòdè tó dé náà ní irun ti káàkiri lọ́rùn ẹ̀yàn káàkiri níjàmọ́ orí tó ní ẹjà bá wa tó dé pàápàá jùlọ àwọn ọjọ́ àkọ́kọ́ tá à ń sọ yìí yóò tún wá apá sí mi eléyìí jẹ́ nǹkan tí gbogbo àná gbọ́dọ̀ mọ̀ lójúṣe wa bákan náà làwọn ẹsẹ̀ olóore mi náà tí ọlọ́run bá fún wa tààlà tí ó lábọ̀ wá lọ́rùn bákan náà àwọn nàwáfẹ́ àwọn ẹsẹ̀ àtẹgbọ́rẹ́ alimusahabat àwọn ẹsẹ̀ bá a fẹ́ tí ò bá tiẹ̀ tí ìdọ̀rọ̀ yẹn afẹ́ ká máa ṣe é bẹ́ẹ̀ náà nàwáfíl àwọn náfílà táàmọ́yàn àrọ̀wátí wọ́n bá sọ́lá àkọ́bùlàhà àwọn náfílà táàyàn nípa ọ̀ká tó kírun àti tá a bá ti tán sọ́lá tó tó hà kírun tó ha irun ìyálẹ̀ta dọ́lọ́ ní fẹ́tí ni alùwítìrì àwọn ìsàhájì káàmọ́ yẹn náfílà lóru ìtọ́nà ọba sọ́nà wa sọ́lá tó ní fẹ́tí ni kí adúgbòdò kan pamani bákan náà asọdakọ ká máa tọrẹ àánú fáwọn èèyàn tọlọ nífẹ̀ẹ́ sí ni bákan náà asiyam ká máa gbààwẹ̀ tuntun ọba fana wa tààlà tó nífẹ̀ẹ́ sí ni nínú tá a tún fẹ́ kéèyàn ṣe nínú oṣù yìí nínú bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìjà yìí èrò rẹ̀ náà ní iṣẹ́ oore iṣẹ́ olóore àwẹ̀ gbígbà ẹ̀yọ̀kan lèyàn gbà ní méjì ni mẹ́ta ni tọ́lọ́mọba fana wa tààlà tó bá fún kápá nínú iṣẹ́ olóore àwọn ẹlòmíì máa rò pé bóyá àwẹ̀ tí wọ́n pàtó pé náà tú wá á ní àwẹ̀ aṣọ́rò làwọn aṣọ́rò mẹ́wàá àkọ́kọ́ ọdún ìjà kò sí násù násù ìyẹn pé tẹ́ẹ̀tì odindi náà ló wá fún gbogbo ẹ̀ pé iṣẹ́ eré gbogbo tá a bá ti mọ̀ ní iṣẹ́ olóore òun náà ní kí a ti ní àsìkò yìí àwọn àdúrà ṣíṣe àkàrò ṣíṣe ìmọ̀ ẹran ti ọlọ́wọ́n ọba pàápàá jùlọ nígbà tí àwọn ọjọ́ ìbá ti ìjọkẹ̀ wá ń súnmọ́ èyí bá fi sọdún adìrẹ́kẹ́ àwọn àfikáàrù yìí tún pọ̀ bákan náà tìláwàtú qur'an kama ka al-qur'an al-karim nínú iṣẹ́ olóore ni bákan náà al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar ká máa pàṣẹ dáadáa ká pèyàn sí tó dáa wan nahyu 'anil munkar sábàárì tí ò dáa ká kọ́ bàjẹ́ nínú iṣẹ́ olóore ni iṣẹ́ olóore pọ̀ jàmọ́ tí ọlọ́run bá fanu àtàlá tó nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ pé àtúnṣe tí Dhul Hijja tó wọlé tí Dhul Hijja bá wọlé ká túbọ̀ tó ní mọ náà ní. eléyìí nínú àwọn ojúṣe wa ni gẹ́gẹ́ bí mùsùlùmí torí pé ọlọ́run bá Subhanahu wa Ta'ala ó fi ìgbéga fáwọn ọjọ́ yìí bẹ́ẹ̀ ló fi gbéga sí àwọn ìjọsìn tí a bá ṣe nínú rẹ̀ mùsùlùmí máa ń lékún ṣíṣe olóore ní kìí sẹ́yìn tọ́ba láwọn àsìkò kan ká tún ṣiṣẹ́ olóore bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ká tún fi kún yìí tá à ń ṣe tẹ́lẹ̀ eléyìí nínú àwọn nǹkan tí tí a fẹ́ ni ẹ̀yẹn rúṣin ọlọ́wọ́n bá nínú àwọn iṣẹ́ olóore tí ó pàtàkì tí ó sì máa wáyé ní àwọn àgbà yìí òun náà ni sọ́ọ̀mù yàmù àròfà kágbáwọ̀ ọjọ́ àròfà yíwọ̀n àrí ẹ̀rí fóun ní àrùn ọ̀tọ̀ tí oṣù náà bá tún di mẹ́sàn-án lọ́dún lé àpọ̀lá ẹ̀rí fún mẹ́wàá náà lónà bọ́sí nínú àwọn ọjọ́ ńlá àwọn ọjọ́ ẹ̀yẹ àwa mùsùlùmí òun náà ní ọjọ́ yìí afẹ́ kí a gba àwẹ̀ àwẹ̀ rẹ̀ ní àwọn tíjòrè tó lágbára ní tí Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó yẹ káwọn pé àwẹ̀ ẹjọ́ kan ọ̀nà forí ẹ̀ṣẹ̀ ọdún tó ti lọ àti tó ń bọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó yẹn bá ń tẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wa subhanahu wa ta'ala yóò fi orí rẹ̀ yíyan ẹ̀yẹ ń sin ọlọ́wọ́ bá nínú àwọn iṣẹ́ olóore tuntun máa ń wáyé nínú oṣù yìí òun náà ní bábọ̀ ìlú tó yà ìyẹn pé kí apẹran ọdún apẹran léyà anábà Muhammad sallallahu alayhi wa sallam ó kan eléyìí nípa fẹ̀sọ́ bá lágbára bẹ́ẹ̀ tí wàá nu hadithi kan tó wà nu sahih tó wà nu sunan ibn Majah anábì ní máa ń kánà láhùsá ẹni tọ́lọ̀ ń bá fún nígbà láyè tó lágbára wà lámú yorùbá sí tí ò wá pẹ́rán ìyẹn pé tí ò pẹ́rán tí a mọ̀ sí ẹran ọdún léyà fàlàyé kọ̀rọ̀bánà mùsọ̀lánà tọ́yà mọ́ wà bí bá a ti ń kírun. Kébé pé kò ní wá ṣùgbọ́n ẹ̀rẹ́ kó mọ rírì tó ṣe wíwà fún ẹbí ti fẹ́yìn ní ẹni tó bá ti lágbára tí ò bá pa ànábì ní kọ́yà jìnà sí wa. Eléyìí fi yé wa pàtàkì ẹran yìí nínú iṣẹ́ olóore tí ó wà nínú lóṣù lẹ́hìjà ni. Ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó wá kọ́ wa lẹ́kọ̀ọ́ kan ó lẹ́nikẹ́ni tí ó bá ti pa ẹran ọ̀ tí ó pẹ̀rẹ̀ láti fi jọ́sìn wọn bá tí ó tó tẹ̀lé ìjà bá ti lé kó má mú kankan kúrò nínú èékánná rẹ̀ kó má gé èékánná láti bá tó bá ti mọ̀ kó wọn ó pẹ̀rẹ̀ kó má gé èékánná kí ó filẹ̀ ìyẹn pé kí èdè ìgbà tó fi pa ẹran tó bá fẹ́ láǹfààní àti gé yóò tẹ̀lé kí àwọn irun tá a lè mú kúrò kó má mú kankan bí irun orí ni bí irun irun irun òkè mú àbí falẹ̀ mú tí ètò ti jagbọ́n torí irun gbọ̀n àtìgbà tí lónìí kíta dé àtìgbà tí yìí ò dé ẹ̀sìn la gbọ́dọ̀ fi yún lẹ àgbọ̀dọ̀ mú kúrò yíyún èèwọ̀ ni tí ò bá mú ní síbẹ̀ níbi jáde kó tó dé fẹ́ǹtì yóò pẹ́ran kò pẹ́ran ni ó fá irùngbọ̀n rẹ̀ kátó wá pé sẹ́yìn ní jáde kéèyàn wá pa eléyìí òun tiẹ̀ ìwọ ní gbogbo àsìkò kéèyàn máa fá irùngbọ̀n tí ò bá mú ni ẹ̀tọ́ bá yá ń ṣe bẹ́ẹ̀ ò jáwọ́ ń bẹ́ẹ̀ ẹ̀wà láwọn irun míì tá a lè fa irun orí ni irun abẹ́ ni irun abíyá ni irun mú ni gbogbo àwọn eléyìí ẹni tó tilẹ̀ ìjàmbá ti wọlé ẹni tí ò bá pẹ́rẹ́ kò mú kankan ẹni tí kò bá ní pẹran àbí kò dá lójú pé yóò pẹran òun lè máa mú kúrò ṣùgbọ́n wọ́n yàtọ̀ lè jáde márùn-ún àbódi mẹ́fà lọ́lọ́run bá bòun náà láti rí tọ́ba ló bá ah, èmi náà pẹran báyìí láti gbà òun náà títí lè já òbí dé òun náà gbọ́dọ̀ bọ́ kankan kó ní ara rẹ̀ mọ́ eléyìí nínú òfin tó de ẹni tí yóò pẹran tí a mọ̀ sí ẹ̀nà iléyàdé ẹ̀yẹ́rú sí ọlọ́wọ́n bá nínú àwọn akẹ́ tó tóbi tí ó káńkà tó jẹ́ kan nínú orí Islam tí máa ń ṣẹlẹ̀ nínú oṣù yìí òun náà ni alhaj ìṣe hajj tí ó jẹ́ orígun kan nínú orígun Islam gẹ́gẹ́ nàgbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti kọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí Jibril ló ń fi pé mọ́ àkùbẹ́rì ní àti Islam fún mi níro nípa ní ìtúnjẹ́ Islam ànábì kà fún pé àǹtẹ́ṣáda àmàlà ilaha illallah wà á nà muhammadu rasulullah ìpèsè jẹ́ islam onínú kíkọ jẹ́rìí pé kò tó olùjọ́sìn fún mi ìfàájọ́sìn fún lódodo àyà àfọlọ́ àti pàdánù muhammadu òjíṣẹ́ ọlọ́run ni wàtúkí màsọ́lá bákan náà kọ́ ọmọ akírun wàtúkí àzàká kọ́ ọmọ ayọ̀zàká wàtàsúmọ̀ rọmọdọ́n bákan náà kọ́ gbàwẹ̀ rọmọdọ́n wàtàhújà lẹ́yìn ní sàbáta ilé ìṣẹ̀bí ìlà bákan náà kọ́ ọ lọ sí ilé olówá nígbà tí ọba ti ní agbára hajj ṣíṣe orígun kan nínú ìsìláàmù ni kí ọlọ́run bá sọ́nà wá sálá tí ó ṣe lọ́rùn ẹ̀yẹ̀ fún wa ọlọ́run ní inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubaraka ọlọ́run ní ilé àkọ́kọ́ tá a ṣe lálùbáríkà náà ní tó wà Mọ́kà kí ọlọ́run bá sọ́nà wá sálá gbé kalẹ̀ fún wa ọlọ́run bá sánà wá sálá ẹ̀fọ́ àǹfààní rẹ̀ fún wa wá ní òun ṣe ájì lọ́nà yẹn fún wa ẹni tó bá lágbára àti lọ ọlọ́ni ájì ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ lànàbà mùsùlùmí sọ́lá náà sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ànábi ní inna Allaha kataba alaykum al-hajj ọlọ́run bọ́ bá lè jẹ́ ọlá ó ṣe ájì lọ́nà yẹn fún yín pàkójú ẹ̀rọ àti hajj fẹ̀ntọ́lọ́n bá fún ní ìkápá rẹ̀ ìkápá tá ń sọ yìí ìkápá tí ọlọ́run bá fún àná wa sáárá tó ti gbé lẹ̀ nínú ẹ̀sìn ní kí ètè bí ìyẹn ti rí fún ara tẹ̀ kéde èèyàn ni ó máa fojú ara rẹ̀ wò pé èmi ó rẹ̀ pé mo ti ní kápá rẹ̀ pé ti ní kápá tí ó rẹ̀ pé ìkápá ìbò ń ṣe yìí ni torí pé oríṣiríṣi èèyàn ló wà ẹlẹ́gbà pé tóun bá ti kọ́lé tóun òun ò sì ní kápá àti lọ sí hajj bákan náà tóun bá ti ra mọ́tò wọn sì ní kápá àti lọ ṣe àjù ẹlòmíì ti ẹ̀sọ́ pé bí wọn wọ yọ ọdún báyìí iṣẹ́ àgbàlagbà ni iṣẹ́ ẹgbẹ̀yìn ìgbà ni bẹ́ẹ̀ ni eléyìí ìsọkúsọ ni ẹ̀rí ọlọ́run bá ọba àlékiọlá ó ní ẹni tó bá ní kápá nínú yẹn kò sí àjù wàmọ̀ nkápárọ̀ ẹni tó bá wá tí ó ṣe ní gbogbo ìtumọ̀ rẹ̀ ní ọlọ́run ló ní nǹkan ní ìyẹn pé ó fẹ́ gba nǹkan látara hajj báńkì ó fẹ́ gba nǹkan lọ́wọ́ wa bí kò sí pé tiwa tọ́nà wa fàánà wa tààlà tí ó làbọ̀ wá lọ́rùn ẹ̀wá rí hajj nínú oṣooṣù hijja náà ní máa ń wáyé ní yóò bẹ̀rẹ̀ ní mẹ́wàá àkọ́kọ́ bàbá ní oṣù hajj hajj tí ẹ ti oṣù mẹ́ta lẹ́yìn àmọ́ pè ní hajj oṣù ní tó bẹ̀rẹ̀ lẹ́yìn bàtà ti ṣe ọdún ìtùtùnú àwẹ̀ tán bákan náà ọdún tòlìkánidà yìí tí a wà nù rẹ̀ yìí bákan náà ìbẹ̀rẹ̀ tòlìkánidà tí a wọ̀ mẹ́ gbàngẹ̀gẹ̀ wá ní iṣẹ́ hajj yóò bẹ̀rẹ̀ eléyìí nínú ojúṣe ni tọ́lọ́mà fúnà wa tààlà tó ti lọ́rùn àyàn tó ti ní orígun kan nínú orígun ẹ̀sìn rẹ̀ wọ́n ní àtìbáńṣe ẹ̀kan náà ló jẹ́ ọ̀ràn yàn fún yàn kéèyàn ṣe gbogbo yòókù téèyàn bá ṣe náfìlà ni ó máa jẹ́ fún àmẹ́bà Muhammad ọ̀sánlá nígbà tó ń sọ pé ọlọ́run bá ọba àlejò ọlá ó ti hajj lọ́ràn yàn fún yín kẹ́ńtì hajj lárakùnrin kan wá bá pé àfikún lè hàn ya Rasulullah eré oníṣẹ́ ọlọ́run tọ́dọọdún là á máa lọ ni láàrin bí gbógi síbò ní ànábì òdá náà ṣùgbọ́n kébí tó fẹ́ mọ ìdájọ́ nǹkan yìí alákùnrin yóò tún kó lọ́dọ̀ ànábì ó tún tún béèrè pé ilé oníṣẹ́ ọlọ́run àníkọ́dọọdún láàmú lọ ní alánàbí ò dáná ìgbà tó wá bẹ lẹ́ẹ̀kẹta ànábì wa sọ pé ní tí n bá sọ pé náà bẹ́ẹ̀ ni làwájàba yóò dọ̀ràn yẹn fún yín ọ̀làmọ́ sàfáàfù ẹ̀ sì ní lágbára àti lílọ. ìgbọ́n ní fàrúù ni ṣùgbọ́n ẹ bá mọ alẹ́ mọ́ sàràkùkù ẹ bá mọ lórí tí mo fi yín lẹ̀ lórí ẹ̀kan náà ni ìyẹn pé ẹ̀kan náà lọ̀ràn yẹn tí mo sọ fún yín náà ní kẹjọ lé lórí téèyàn bá ti lọ hajj tí ó lọ lákọ̀ọ́kọ́ ìyẹn lọ ran yẹn ẹ̀rí okùn téèyàn máa lọ inú ta tó fẹ́ ní tọ́lọ́run bá tún báyàn láyè kí yóò máa jẹ́ náfìlà fún tó pé ta bá kí wọn ọ̀ràn yẹn tán a tún máa ṣe náfìlà ẹ̀rí torí pé náfìlà yìí náà ni wọ́n fi di ibi tá a bá kù sí níbi ọ̀ràn yẹn ẹni tó bá ti hajj kan tọ́lọ́run bá tún gbà láyè tó lọ mí àwọn àdínkù tó bá wà ń ìtàkọ́kọ́ tó jọ́ràn yẹn àwọn èyí tó bá ti lẹ́yìn ẹ̀ yóò máa jẹ́ náfìlà fún un eléyìí nínú àwọn ojúṣe ni bílá bílú pé hajj ọ̀ràn yẹn fún alimuslim fún mùsùlùmí tí kébèrè bá ṣe kò ní hajj pé hajj nìkan gbogbo tẹ́ tí kébèrè bá ṣe tí ò wá nù láàmú yìí tó fi ṣe ọlọ́run ọba àlejò ọláwọ̀ ní gbà ní ọwọ́ rẹ̀ ọlọ́run akọ̀dínmúná ìlànà àmìlò mìnà àmẹ́ni fàjà àdínáhù àbá àtúnṣúrọ̀ gbogbo tẹ́tàn ẹ̀ṣẹ̀ fèrè yóò kú dànù ni bí eruku òní sáǹfààní kankan tí wọn ò rí bá mú bẹ nítorí kíni torí pé ní wọn gbà fún náà bá wọn gbà fánàlú wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mùsùlùmí lọ́nà ṣe hajj lọ́nà yẹn fún alibáàlè mùsùlùmí tó ti bàlágà mùsùlùmí tó ti bàlágà bó láti mọ̀ pé yẹn bàlágà oríṣiríṣi àmì náà ní àáwò yẹn bàlágà ìgbà àwọn àpò ní àáwò ọdún pàdé irú rẹ̀ báyìí tí wọ́n ń bàlágà àbáwọn àrùn tí wọ́n ń wà tọ́lọ́wọ́n bá pàánà wá tààlà tó fi ìkọkùnrin kó tún àbóbìnrin náà ni tí ń lálàá tí nǹkan jáde lára rẹ̀ àbótí nínú abẹ́ àbóbìnrin tí ń ṣe háìdọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ láti sọ pé èèyàn fi ní kápá hajj hajj ti dọ̀rọ̀ yẹn fún fi falẹ̀ tó bá lọ́wọ́ fi falẹ̀ tó bá lọ́wọ́ pàdé ọlọ́wọ́ kò ti fi àwọn ojúṣe ẹ̀sìn kan le ẹ̀ ojúṣe lásán wá kọ́ kan nínú ẹ̀sìn rẹ̀ ló fi lẹ́hùn ìyẹn ló fà pé èyí ìdílé rẹ̀ tọ́lọ́run bá ti fún yẹn ní agbára bàbá ní yẹn bàlágà tí yẹn bá wà ní ọmọ ọdún tí ti pe twenty eight ti ti ní kápá hajj ó gbọdọ̀ lọ sí hajj ọmọ kékeré wa ń kọ́ wọn ní ọmọ kékeré náà ó hajj o lè fi hajj ṣùgbọ́n hajj eléyìí nígbà fẹ́ ni tí ò tí ì dọ̀ràn yẹn torí pé láyé ànágbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam aláàbìnrin kan wá gbé ọmọ bá ọsẹ wa sọ fáná yìí pé ní alihasa hajj sọmọ tí mo gbé dání ọmọ kékeré tó ní hajj àníbi ní bẹ́ẹ̀ ni wà láti hajj òṣùgbọ́n wọn lọ ní ẹ̀sẹ̀ lọ mú ọmọ yìí ṣe hajj láti kékeré eléyìí nínú náà ń fà ní tí àwa mùsùlùmí tá a tún ní ni bẹ́ẹ̀ kí àwọn tọ́lọ́ ń kù ní dúkìá tó pọ̀ ká máa ṣe tí wọ́n bá ti lọ hajj tí wọ́n bá fún kàtà ká mọ́ ọmọ wọn lọ torí pé oríṣiríṣi ìlú là ń kọ́ mọ́ lọ à ń kọ́ mọ́ lọ Dubai láti lọ ṣeré ẹlòmí okote lọ Italy láti lọ wòran ẹlòmí UK ní tó lùmọ̀ fi ṣe fáàrí láwùjọ àwọn èèyàn tá a kọ́dà ìlú báyìí lọ́mọ mi ti dé báyìí ló ti lọ́ ṣe ọlúdé tiẹ̀ tẹ bá bí pé ìjọba yìí ti fi hajj rí àbóṣe ń múra rí yóò ní kò ti ṣe rí àléébù kan ni kábẹ́jì àwọn ẹni ìṣíwájú wa báwo àgbà ṣe ń lọ tọ́lọ̀ bá fún aláríṣi iṣẹ́ níta ni mo mọ̀ lọ náà a ní ṣùgbọ́n ọmọ kékeré tó bá ti hajj kò tí ì ṣe hajj ọ̀ràn yẹn o bàbá lẹ́ẹ̀kan láti jẹ́ ọ̀ràn yẹn fún yẹn ìyẹn ni pé fàgbàlagbà tó ti bàlágà ni tọ́mọ eke bá ṣe tó bá bẹ̀rẹ̀ wá dàgbà lébẹ̀ wá ṣe hajj ọ̀ràn yẹn àfáwa ní ọ̀rọ̀ lórí pé èyí tó ti ń ta kékeré ń kọ́ tó ládàá rẹ̀ ń tẹ́ pé dáadáa yẹn náà ló gbé dàgbà tí ó yẹ kúrò nínú Islam tó bá tún ṣe ní èyí tó ṣe yẹn náà máa jẹ́ nẹ́fílà yóò máa bá ilé nínú àwọn ojúṣe wa ni tí ó yẹ ká mọ̀ bákan náà obìnrin tí ó bá ti hajj ó lè jọ́nà èèyàn fọkùnrin ó jọ́nà èèyàn fóbìnrin ṣùgbọ́n jẹ́ kí oyè apẹ́yẹ obìnrin ní tó tẹ̀wọ̀n jù òun náà pé yóò ní maharam èyí tí ó bá lọ torí pé ní Islam tí gbogbo àwọn àánú rẹ̀ yìí tí Islam fi lélẹ̀ náà ni pé èyíkéyìí obìnrin ò lè dá sẹ́rìn àjò àfi kó ní maharamu rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kó ní eléwọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ obìnrin bá ń lọ ibì kan sìn lápẹjúwe tó nínú olùkọ́ àwọn jẹ́ ìrìn àjò ní ó ní maharamu rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ń maharamu bóyá bàbá ni wáyé pé ní ilé bàbá ló ṣe wà àbí kò sí ní bàbá náà ó wà ní ọkọ àjò tó àti bàbá ó jọ lọ ní àbúrò àtọmọ ọkùnrin tó ti bàlágà àbábòrò àbí ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àbí ọmọ bọ̀dá rẹ̀ àbí ọmọ àǹtí rẹ̀ àbí ọmọ ọkọ rẹ̀ tí ó ló bí ọkọ rẹ̀ fẹ́ pé ọkọ rẹ̀ náà ló bí torí bí ọmọ náà ni ó jẹ sí gbogbo àwọn wọ̀nyí rẹ̀ nìkan nínú wọn tí wá pẹ̀lú obìnrin ẹni bẹ́ẹ̀ náà ni ìrìn àjò ti hajj eléyìí nínú àwọn ojúṣe tí wà agbára Agbara agbara oníṣẹ́yàn ìtìláàfù zaad àwọn nǹkan téèyàn ó lò lówó ni tí ó gbéyàn débẹ̀ àníyàn gbọ́dọ̀ ní nínú agbára fẹ̀yìn tí ó ti hajj náà lè lè wá bákan náà àfihà kí èèyàn lálàáfíà èèyàn lè lówó lọ àwọn ní àlàáfíà ara bákan náà amúnú sọ̀rí tí ó nà fírì subhanallah ìbá àfáà tí wọ́n ń sọ nínú fíkìrì irú ilé ìlọ́yàwó express ní ọdún yìí àti ọdún tó lọ ẹ̀rí pé ní àtẹ̀ntó lówó àtẹ̀ntó lówó ẹ̀rí pé nkálukú náà ní kó dúró délé bí wàá pọ́nà òfìrí náà ìhẹ́rí lówó ń gbà mí kó ní tí ó jẹ kó lálá sí ara kánú ọ̀nà òṣè kínní kò dáa kọ́mọ́ fún fífà àbí kán ló ń ka ti pé ọ̀nà òfìrí fún náà nìyẹn ẹ̀rí pé látara àwọn àrùn tí ń ṣẹlẹ̀ ń sìn wọ́n lé ní tẹ̀lé aráàlú nìkan náà ní kó wá sí hajj aráàlú náà pẹ̀lú kó ti péye báyìí iye ọdún báyìí ni aráàlú náà iye báyìí náà la fẹ́nu tiwọn náà Ile wà nínú Adamu amúni sọ̀rí fífà fọ́nà òde kínní ọ̀nà ọ̀dà náà ni agbára ò tí ì náà nìyẹn ìyẹn pé ní ẹni tó lówó nírú yìí tó lọ tó ní tí ó jẹ ṣùgbọ́n àná òfin wọn ní àwọn ará nìkan ni àákàwọ̀ náà kẹni tí ni gbogbo àwọn eléyìí náà ní sí agbọ́dọ̀ wò hajj ti dé ẹ̀ṣẹ́ tí ó pàtàkì ní kọ́lọ́mbà sọ̀rọ̀ náà tó ti rọrùn sẹ́ni kọ̀ọ̀kan الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ rúṣin ọlọ́mọba ọlọ́mọba àlejò ọlánsọ́fà tó wà lè láàyè àlànà ti ṣètò ìbẹ́yì wọn ni sàtọ́ àìlẹ̀ ìfẹ̀lẹ́lá ọlọ́run ló ń lò ń ṣe lọ́rùn yẹn fún wa láti hajj fún ẹni tó bá ní kápá láti sọ bákan nílùú Ibrahim aleyhisalaam tí ó máa kábà ilé ọlọ́run ọba lọ́lọ́run ní kó pèpè sí hajj ṣíṣe ọlọ́run wàá fi fi náà ti bẹ̀rẹ̀ hajj ilé Ibrahim pèpè sí hajj pé àwọn èèyàn sí hajj ẹ̀rí pé ńgbà tí ó pèpè yìí jọ́ náà tí ó kọ́ kábà ilé ọlọ́run ọba ibi tó lọ́n pa láti pé kó fi lélẹ̀ sí nígbà tí ó pèpè yìí ẹ̀rí pé kò gbé nǹkan kan sẹ́nu ó kẹ́pẹ́ náà ni wàá fi fìnnẹ́sì bìlì hajj yàtú kàrí dáàlà ìgbépé rẹ̀ yọ náà ni kò kárí àríyé pé àwọn èèyàn máa wá láti wá ṣe hajj tó pèpè sí rìjáàlà ẹni tí ó rìn wá ó wà ẹ̀rí pé àwọn tí wọ́n ti rìn wá náà wá sí bí àwọn tó ń gbé ní òlu tó ń gbé lu mọ́ká bákan náà wàhálà kúnlẹ̀ dọ́ọ̀mìnrin yàtí náà ni fájì ní àníkì. wàhálà kó lè dọ́ọ̀mìrín bákan náà àwọn àtọ́ ogun àwọn rànkúnmí tán lè rìnrìn àjò dáadáa ní tó wà lásìkò gbà tí kùránì ń sọ̀kalẹ̀ lọ. ẹ rí i pé orígun nǹkan là ń gùn sí ọlọ́ni yàtínà ní kó lè fà jìnnà àmì tó wà látọ̀nà tó jìnnà tó jìnnà tó jìnnà wọ́n ti wá jẹ́ pé rẹ̀ tọ́ a bá rí gbogbo àwọn èèyàn ń tẹ̀ ẹ́ rí i pé gbogbo òlú àgbáyé náà ló àtìbí tó jìnnà sílùú mọ́kà gbogbo àwa ń bí fi sílùú wá wà irú nàìjíríà sí saudi arabia ẹ̀wọ́dé jìnnà tó ṣùgbọ́n nínú àwọn míì kò ti fi jìnnà rárá tó ti bí lu wọn ti jìnnà tó tó tó lọ́pọ̀ tiwa yìí mẹ́ta sí saudi arabia àwọn náà ti wà tó hajj torí kí ni torí pé ìpèpè yìí ìpèpè sàtọ́jọ́ ọlọ́run ni ẹ̀yìn bá ló wọ́n bó ti wò wọ́n tó ẹ̀sẹ̀ gbá ọdún yìí táwọn èèyàn lọ bẹ́ẹ̀ gbogbo ti bẹ́ẹ̀ bá ti wò ó pé ẹ̀ńtọ́nà bá ti ní pèpè yìí dọ́dọ̀ ẹ̀ wọn náà jẹ́ pé ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọlọ́ni ìyẹ́ ti ha dú mọ̀náàfi aláhùn kẹlẹ̀bà rí nǹkan àǹfààní wọn pẹ̀pẹ́ àǹfààní tó pọ̀ tó wà nùkà ti hajj àǹfààní tẹ̀sìn alùmọ̀náàfi òbíníyà àǹfààní tẹ̀sìn àárí mbẹ́ ìmọ̀nà ọlọ́yọ̀ ọ̀kẹ́jú tó ìjẹ́pẹ́ ọlọ́run bá ọba tó dá wa ìrí àwọn ẹṣẹ́ ìjọsìn pé tó yẹ pé ní ìjọsìn yìí kò sí bí ìlú kan lè dá tó láyé téèyàn lè rí ṣe àtúkọ́dé lu ìlú tá a sọ yìí náà ni ara àǹfààní tó wà ń bẹ̀ ni àǹfààní pọ̀ jántìrẹrẹ bákan náà wà mọ̀ náà fi ọdún ìyàwó ìjà àtàwọn àǹfààní báyé gan àmọ́ra wa ẹlòmíín bẹ̀ ló ti rọ́ọ̀rẹ́ bá ọmọ ìlú báyìí ájúmọ̀ láti pàdé ìyẹn àǹfààní tó wà ń bẹ̀ yìí ìyẹn ràn àbá sọ pé yàn yẹn bá dá tí ò sí tó bà níyàn rẹ̀ jẹ́ tó bá tó ń fi àwọn àǹfààní kátàkárà fún nígbà tí ń ṣe lọ́wọ́ ẹni kò sí tó bóyá nǹkan kan láàrin yóò máa lò lọ́hùn ní ẹ̀rí yóò máa ṣe fún wọn yóò sì máa ṣe ájì rẹ̀ lọ bóyá ń tajà fún wọn ní. torí pé ọlọ́ọ̀ni nìyẹn ti hadú mọ̀nààbì àlàhùn káyọ̀ lè bá ara wọn àǹfààní oríṣiríṣi àǹfààní àǹfààní tẹ̀sí wọn yẹn náà nìpínlẹ̀ bákan náà làǹfààní táyé ọlọ́run bọ́ba alikẹ́lá ń sọ nínú alukoran ti alhajj ashuru ma'lumat ẹ̀rí hajj tààtọ̀ yìí ó láwọn oṣù tá a máa ń ṣe fàmọ́ ń farọ́dọ̀ fi hinna alhajj ẹni inú oṣù tí ájì bá dọ́ran yẹn ẹni tó bá ti hajj fàlà àrọ́fàfà wàlá fusuqa wàlá jidala fil hajj nínú ẹ̀kọ́ tí ó ní fàlà àrọ́fàfà kò ní máa ti ṣe kúṣe kò ní máa sọ̀sọ́ kúsọ wàlá fusuqa bákan náà kò ní máa wà kòkí ẹ̀fẹ́ ìwà burúkú ò dá tẹ́tẹ́lẹ̀ tí ẹ̀tọ́ wa lọ́lé olúwa ibẹ̀ ni ó ti burú jù ìyẹn náà sọ pé ní ìfá bá ṣe níṣẹ́ dáadáa níbi ọlọ́run ní Káàbà ìdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ ẹ̀sán ni irun kata bá kí bá fẹ́ kí júmọ̀ yìí yìí fẹ́ bá kí ń bẹ̀ àdúrà àmọ́sọ̀tọ̀ sọ́lá ó jẹ́ kó yẹra pé ní ó lọ́pọ̀ ó lọ́pọ̀ irun tá a kí ní mòmí ní nǹkan bíi hundred thousand ló fi jù lọ bí áfíríkì lẹ́tí ni áfíríkì bá kí ní inú kàábà ó jẹ́ lọ́pọ̀ bíi hundred thousand ló fi ju tàyè ní lọ jẹ́wọ́ sẹ̀wá nù hadith anábà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀

bákan náà kò ní máa wùwà kíwà wà láàdì dáàlà fìlà àjì bákan náà kò ní máa sàríyànjiyàn ẹ̀rí ní tí ó tí ó bá mu kò ní máa ṣe lọ́wọ́ ọlọ́ni pàtàkì wàdú ẹwà múra ẹni tí ó bá ti hajj kò gbéra dì fàyínà khayro záàdì takwa ìgbẹ́ ìmúra bẹ̀ fún hajj yìí tó lágbára jù náà ní kéèyàn ti payá ọlọ́run bá òfìṣe gbogbo ìpáyà ọlọ́run ọba ọlọ́run níbi ẹ̀ bàbá ṣiṣẹ́ tó dáa tó dáa iṣẹ́ ti dáa ó wá kú pé bó o la ti páyà ọlọ́run ọba sí bó o là níyẹn wá dé dáa lórí ẹ̀ ṣe bá jọ fúnra wọn jẹ jọ ọlọ́run nípa iná káyọ̀rọ̀ sáàdì sákọ̀wá ìpáyà ọlọ́run òun ní ìpèsè tó dáa ju gbogbo ọjọ́ ti bàbá ṣe fàtàkù ní ìyá olè àlìbáàdì ọlọ́run tẹ́ bá ṣe làákàyè èmi ní kẹ́rẹ́ á máa bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n pọ̀lọpọ̀ ò ní làákàyè ọlọ́ni yá rúlò àlùbáàbẹ̀ yín tẹ́ ẹ ṣe làákàyè ẹ páyà ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní làákàyè ayé ní ọmọ ní ẹja páyà ayé ẹja bẹ̀rù ayé kódà ó jẹ́ pé ìbẹ̀rù ayé yìí yóò fi takùtọ̀ lọ́wọ́ ba nítọ́lọ́run sọ ni pé ká páyà àwọn torí pé pẹ̀lú ìpáyà ọlọ́run ọlọ́run wa sàánà wa sàálà ní ó fi gba iṣẹ́ irun rẹ̀ ní tánàbà mọ́sà sọ́lá ó sọ fún wa pé àlùmọ̀rọ̀ tó lèlùmọ̀rọ̀ ti kà fáàrọ̀ tó lè máa báyìí náà ha kéèyàn ṣe umura tọ́nà bá gbáyàn láàyè kó ṣe umura ọlọ́ ṣe umura ńlẹ̀ ọlọ́run ní ti òun náà dàbí hajj ẹ̀rí ọ̀kan ṣe pé ó fẹ́ bíi ti hajj ní bákan náà gbogbo àsìkò nìyẹn lè ṣe umura ń tiẹ̀ ṣùgbọ́n hajj lásìkò. anábì ní kéèyàn máa ṣe umura kan sáyé sí ní máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ni tó bá lọ ṣe ńmọ́rọ́ tọ́lọ́n bá tún pè láì sọ tó pọ̀ mí tó tún lọ ṣe ọlọ́pàá ẹ̀ṣẹ̀ tó wà láàrin méjèèjì tó ṣe ọlọ́pàá rẹ̀ wàlhájú lìmọ̀bùrúùr anábì ní ẹ̀wà ara ti fi yẹn ṣe tí ó jẹ́ àlìmọ̀bùrúùr yẹn pé kìí ṣe gbogbo hajj lálẹ́ pè ní mọ̀bùrúùr hajj mọ̀bùrúùr ni pé hajj ti yẹn ti pẹ̀lú ìpáyà ọlọ́run tí yẹn ti Muhammad sallallahu alayhi wa ànábì ní lẹ́yìn sọ̀lá òun jàzá ìlà àlùjánnà kò sí ẹ̀sẹ̀ kẹkẹ tẹ́yìn olè pé ọlọ́run fi sínú àlùjánnà lọ ìpẹ́ tó bá ṣe hajj ìjọba ọlọ́run wa subhanahu wa ta'ala bí o ti gbé kalẹ̀ bákan náà lànà bá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ń sọ nínú ààyè ní pé man hajja ẹ tó bá ṣe hajj falam yarfut kò sọ̀tọ̀ kú sọ walam yabtuk yóò padà dé láti fi tó ti lọ sí hajj tàyẹ̀wò mi wọ́n dàda tó fi ìhùn mọ̀mọ́ bí ìgbàpéyà rẹ̀ lẹ́sẹ̀ bí bí ìgbàpéyà rẹ̀ bí kókó tí ò lẹ́sẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ náà ni yóò padà sílé eléyìí nínú àwọn oore tó gbẹ fún iṣẹ́ hajj ṣíṣe ni a máa fa ẹ̀ṣẹ̀ rẹ̀ a máa ṣe àgbéga fún ni níwájú ọlọ́run ọba àlejò ọlá ọlọ́run ọba sùpánà wa sàálà wa ti ní ọ̀ràn yẹn fún àti ọmọ yìí àníbà rẹ̀ pẹ́lá ó ti ṣe é

kó mọ̀ jẹ́ pé ìjọkọ́ ànábì sọmọ́ ànábì wọn fi lè fẹ́ wo bí ní ṣe dáadáa o ànábì ti máa ń pàkíyèsí àwọn èèyàn pé gẹ́gẹ́ bí ẹni táwọn òkọ́ ẹ̀ wo bí ní ṣe ẹbí ti sọ tìrún náà nù tọ́lú kàmáàrọ̀ àìsùnmúní òtọ́lì ẹ̀kírun bí ìbá ṣe ń kí ẹgbẹ́ ájì ti ṣe náà kìí ṣe pẹ̀lú fẹ́ẹ́nú ó ní ti ṣe gbé lẹ̀ ó ti gbé ìṣòrọ́mù rẹ̀ kí atọ ìṣòrọ́mù tó wọ̀ bákan náà ó tó ti gbé ó láàyè tó ti ní ágbé ó ní bó ṣe ṣe ní àrọ̀fá ó ní tó ṣe bẹ́ẹ̀ nígbà tó wà mìíná ó ní tó ṣe ìgbà tó wà múlùdẹ́lífà ó ní bó ṣe ṣe ìgbà tó tọ̀ wá fún ó ní bó ṣe gbogbo iṣẹ́ la gbọ́dọ̀ wò bánẹ́bí ti ṣe kí ọlọ́run sọ́nà wá tààlà kí o rọrùn fún wa ẹ̀rí àlẹ́ torí pé hajj ní ọdún yìí aráàlú nìkan torí ojúṣe àwa mùsùlùmí ni ojúṣe mùsùlùmí pé nǹkan tó wà wa gbọ́dọ̀ mọ̀ kọ́dà bọ́ ọtí lágbára àti ṣe kọ́mọ tí ń jẹ́ bàká kọ́mọ tí ń jẹ́ ìwọ́tọ́ ti fẹ́yàwó bí yẹn ti ti lówó hajj kọ́mọ bẹ́ẹ̀ hajj torí básìkò yìí náà bá dé ẹ̀rí kọ́lé bá pàtàkì rẹ̀ básìkò bá tó wá tó ní ìrètí nípa tí ó jẹ́ ọ̀rọ̀ hajj abẹ́lẹ́wọ̀n bá fa náà sálá àwọn tí ọlọ́run bá kọ́ fún pé wọ́n ṣe lọ́dún iná kọ́lọ́mọ́tà àti rọrùn fún wọn kọ́lọ́mọ́tà àti rọrùn fún wọn kí ọlọ́run bá fa náà kó wá ti rọrùn kọ̀ọ̀kan wa náà ẹ̀yẹn ọlọ́run wa tá a fúnra wa ṣùgbọ́n àwọn àsìkò tá a sọ fúnra wa yìí bábá ti bọ́ sínú olómi lè ṣe já mẹ́wàá àkọ́kọ́ ká tó dún ní ìjọsìn sí ká tó dín ní iṣẹ́ olóore bá ń ṣe ìrun náà kí ni àwẹ̀ ni ìka kùránì ni ìṣe tọ́dákọ̀ fún àwọn aláìní ni ìpèyàn síbi dáadáa ni ìkọ̀wà àbàjẹ́ ni ìṣèrántí ọlọ́run àti gbogbo àwọn kẹta àmọ̀ sí dáadáa ká gbìyànjú káyé àtúbọ̀ sí bákan náà àti ọlọ́ọ̀bà sánà àtàrà takọ̀ fún pé afẹ́fẹ́ràn àwọn tá a ní ojúṣe wa yìí káwa náà ṣe gbogbo nǹkan tí ó jẹ́ irun ara wa èékánná ara wa tí oṣù yìí bá ti dé ẹ̀rí kí a máa mú kúrò títí dìgbà tí afẹ́fẹ́ràn ní ọdún iléyà ti ṣe ọjọ́ kẹwàá ní oṣù ìjọlẹ̀kíjà abẹ́rẹ́ ọba sánà àtàrà kọlọ́njọ́ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀nà aláyé ká pẹ̀lú ìjó déédéé nínú ẹ̀sìn abẹ́rẹ́ ọba sùpánà wa tààlà tó sàlẹ̀gbà àgbéga fẹ́ni kọ̀ọ̀kan wa kọjọ́ ní tiwa láyé àtẹlọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùfíàmà ìlú wa táwa yìí kọ́lọ́mọ́tà ẹ̀fọ́ wa lọ́kàn balẹ̀ ńbẹ̀ kọ́lọ́njà arojúra yìí bẹ̀ wàhálà fìtínà rògbòdìyàn kọ́lọ́mọ́tà ẹ̀ làwa ńbẹ̀ àwọn tí wọ́n ń darí wa pàápàá jùlọ àwọn mùsùlùmí kọ́lọ́mọ́tà máa kọ́ wọn mọ́ ẹ́ ṣe kọ́lọ́mọ́tà máa tọ́ wọn tọ́nà bákan náà gbogbo olú àwa mùsùlùmí lágbàáyé kọ́lọ́mọ́tà àti aláyàbalẹ̀ gbogbo mùsùlùmí táwa ń nù nira ogun àtàwọn àánú ààrẹ kọlọmọta fún alálàáfíà sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in